máàkù orí kẹwàá. ó sì dìde kúrò níbẹ̀ ó sì wá sí ẹkùn judea ní ha òkè odò jọ́dánì àwọn ènìyàn sì tún tọ̀ ọ́ wá bí ìṣe rẹ̀ ti rí ó sì tún kọ́ wọn àwọn farisí sì tọ̀ ọ́ wá wọ́n ń dán án wò wọ́n sì bí í léèrè wípé. ó tọ́ fún ọkùnrin kí ó fi aya rẹ̀ sílẹ̀. ó sì dáhùn ó sì wí fún wọn pé. àṣẹ kí ni Mósè pa fún yín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 tí a bá sì gbé e ní ìyàwó fún ẹlòmíràn ó ṣe panṣágà. wọ́n sì gbé àwọn ọmọ ọwọ́ tọ̀ wá kí ó lè fi ọwọ́ tọ́ wọn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá àwọn tí ó gbé wọn wá wí ṣùgbọ́n nígbà tí jésù rí inú bí ó sì wí fún wọn pé. ẹ jẹ́ kí àwọn ọmọ kékeré kí ó wá sọ́dọ̀ mi ẹ má sì ṣe dá wọn lẹ́kun nítorí tí irú wọn ni ìjọba ọlọ́run lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí kò bá gba ìjọba ọlọ́run bí ọmọ kékeré kì yóò lè wọ inú rẹ̀ bí ó ti wù kí ó rí. ó sì gbé wọn sí apá rẹ̀ ó gbé ọwọ́ rẹ̀ lé wọn ó sì súre fún wọn bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà ẹnìkan sáré tọ̀ ọ́ wá ó sì kúnlẹ̀ fún un ó bi í léèrè wípé. olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún ìyè àìnípẹ̀kun. jésù sì wí fún un pé èé ṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ni ní ọlọ́run ìwọ ṣáà mọ òfin má ṣe panṣágà má ṣe pànìyàn má ṣe jalè má ṣe jẹ́rìí èké má ṣe rẹ́ni jẹ bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ. ó sì dáhùn ó sì wí fún un pé olùkọ́ni gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti ń kíyèsí láti ìgbà èwe mi wá. nígbà náà ni jésù sì wò ó ó fẹ́ràn rẹ̀ ó sì wí fún un pé. ohun kan ni ó kù ọ́ kù lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run sì wá gbé àgbélébù kí o sì máa tọ̀ mí lẹ́yìn inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó ní ọrọ̀ púpọ̀ jésù sì wò yíká ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọrọ̀ láti wọ ìjọba ọlọ́run. ẹnu sì ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n jésù sì tún dáhùn wípé. ẹ̀yin ọmọ yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọrọ̀ láti wọ ìjọba ọlọ́run ó rọrùn fún ìbákasí ẹ láti wọ ojú abẹ́rẹ́ jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run lọ. ẹnu sì yà wọ́n ré kọjá wọ́n sì ń bá ara wọn sọ wípé. jẹ́ta ni ó wà lè là. jésù sì wò wọ́n ó wí pé. ènìyàn ní èyí kò lè ṣeé ṣe fún ṣùgbọ́n kì í ṣe fún ọlọ́run nítorí ohun gbogbo ni ṣíṣe fún ọlọ́run. nígbà náà ni pétérù bẹ̀rẹ̀ sí í wí fún un pé. wò ó àwa ti fi gbogbo nǹkan sílẹ̀ àwa sì ti tọ̀ ọ́ lẹ́yìn. jésù sì dáhùn ó wí pé. lóòótọ́ ni mo wí fún yín kò sí ẹni tí ó fi ilé sílẹ̀ tàbí arákùnrin tàbí arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí aya tàbí ọmọ tàbí ilẹ̀ nítorí mi àti nítorí ìhìn rere ṣùgbọ́n nísinsìnyí ní ayé yìí òun ó sì gba ọgọ́rọ̀ ọ̀rún ilé àti arákùnrin àti arábìnrin àti ìyá àti ọmọ àti ilẹ̀ pẹ̀lú inúnibíni àti ní ayé tí ń bọ̀ iye àìnípẹ̀kun ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó síwájú ni yóò kẹ́yìn àwọn tí ó kẹ́yìn ni yóò sì síwájú. wọ́n sì wà ní ọ̀nà wọ́n ń gòkè lọ sí Jerúsálẹ́mù jésù ń lọ níwájú wọn ẹnu sì yà wọ́n bí wọ́n sì ti ń tọ̀ ọ́ lẹ́yìn ẹ̀rù bà wọ́n ó sì tún mú àwọn méjìlá ó bẹ̀rẹ̀ sí í sọ gbogbo ohun tí a ó ṣe sí i fún wọn wípé. sáwò àwa ń gòkè lọ sí Jerúsálẹ́mù a ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́ wọn ó sì dá a lẹ́bi ikú wọn ó sì fi í lé àwọn kèfèrí lọ́wọ́ wọn ó sì fi í ṣe ẹlẹ́yà wọn ó sì nà án wọn ó sì tutọ́ sí i lára wọn ó sì pa á ní ìjọ kẹta yóò sì jíǹde. Jákọ́bù àti Jòhánù àwọn ọmọ Sébédè sì wá sọ́dọ̀ rẹ̀ wípé. olùkọ́ni àwa ń fẹ́ kí ìwọ kí ó ṣe ohunkóhun tí àwa bá béèrè lọ́wọ́ rẹ fún wa. ó sì bi wọ́n léèrè pé. kí ni ẹ̀yin ń fẹ́ kí èmi kí ó ṣe fún yín wọ́n sì wí fún un pé. fi wa kí àwa kí ó lè jókòó ọ̀kan lé ọwọ́ ọ̀tún rẹ àti ọ̀kan lé ọwọ́ òsì rẹ nínú ògo rẹ. ṣùgbọ́n Jésù wí fún wọn pé. ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè ẹ̀yin lè mu ago tí èmi mu tàbí kí a fi baptism tí a fi baptisi mi baptisi yín. wọ́n sì wí fún un pé. àwa lè ṣe é. Jésù sì wí fún wọn pé lóòótọ́ ni ẹ̀yin ó mu aago tí èmi mu àti baptism tí a ó fi baptisi mi ni a ó fi baptisi yín ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún mi àti ní ọwọ́ òsì mi kì í ṣe ti èmi láti fi fúnni bí kò ṣe fún àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀. nígbà tí àwọn mẹ́wàá ìyókù gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí í bínú sí Jákọ́bù àti Jòhánù ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé ẹ̀yin mọ̀ pé àwọn tí à ń kà sí olórí àwọn kèfèrí a máa lo ipá lórí wọn àti àwọn ẹni ńlá wọn a máa fi ọlá tẹrí wọn ba ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ tóbi láàrin yín òun ni yóò ṣe ìránṣẹ́ yín àti ẹnikẹ́ni nínú yín tí ó bá fẹ́ ṣe olórí òun ni yóò ṣe ọmọ ọ̀dọ̀ gbogbo yín nítorí ọmọ ènìyàn tìkára rẹ̀ kò ti wá kí a bá a máa ṣe ìránṣẹ́ fún un bí kò ṣe láti máa ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. wọ́n sì wá sí jẹ́ríkò bí ó sì ti ń jáde kúrò ní jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn bátíméù afọ́jú ọmọ tíméù jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣàgbé nígbà tí ó gbọ́ pé jésù ti násárẹ́tì ni ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá wípé. jésù ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n òun sì kígbe sí i jù bẹ́ẹ̀ lọ pé. ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. jésù sì dẹsẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a pè é wá wọ́n sì gbé afọ́jú náà wọ́n sì wí fún un pé. tújú dìde ó ń pè ọ́. ó sì bó ẹ̀wù rẹ̀ sọnù ó dìde ó sì tọ̀ jésù wá jésù sì dáhùn ó sì wí fún un pé. kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. afọ́jú náà sì wí fún un pé. rábónì kí èmi kí ó lè ríran. jésù sì wí fún un pé. máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ láradá. lójú kan náà ó sì ríran ó sì tọ Jésù lẹ́yìn ní ọ̀nà.